níbo lẹ ti ń mú lọ. club ni sá. ẹ bọ́ bọ́ kí lẹ fún mu tí kò lè dúró lórí ẹsẹ̀ báyìí. dádì bẹ́rọ̀ ló kúkú lọ mu. bẹ́rọ̀ ẹ kò ṣe bá mu bẹ́rọ̀. ẹ wò dádì nǹkan tó mú pọ̀ ó kọjá bẹ́rọ̀ nù ṣe ló mu syrup náà. dayuwa ẹ ti jẹ́ kó mu mixture ẹ ti fún ní mixture mu nǹkan tó fa gangan mo sọ fún yín náà. dádì ṣọlá oh, dádì ṣọlá hmm? ṣé mo sọ fún pé kẹ́ stop kẹ́ fún ṣọlá lówó tí àbá fún lọ́wọ́ mọ́ gbogbo tí ọ̀sùn tó ń mu gbogbo ọ̀tún lọ everyday ó máa sọ̀kò ní lọ ṣẹ́fẹ́ pẹ̀lú ayé ọmọ ìjà ni ah. ẹ̀ẹ́ kí ló dé. ọmọ yìí gbọ́dọ̀ flex pẹ̀lú àwọn ọ̀rẹ́ ẹ̀ a lè máa dé mọ́lẹ̀ náà ó lọ flenjọ ni ó lọ ó lọ jayé pẹ̀lú àwọn ọ̀rẹ́ ẹ̀ ah, mọ́mí ò mọ kò mọ nǹkan tó ń lọ gbòòrò àtọ̀ this is my boy èmi dẹ̀ ló jọ ìgbà tí fẹ́ fẹ́ wọ́n mo ti mo ti kẹ wo tẹja gbìyànjú ti sọ. ìwọ ń tiẹ̀ sípò àtàwọn mi méjèèjì bójú ẹ sọ́ni ọ̀sítọ́ mi yẹn ó máa kílẹ̀ lójú ẹ kì í ṣe gbogbo nǹkan la rí. akọni ti ṣàtìgbà fún ọmọ mi ẹni ṣubú ẹni ṣubú náà. ẹ ẹ ní ṣubú dànù ẹ náà ẹ̀rí bá ti ṣe ẹ wò ó mo dúpẹ́ ibi tẹ́ ti ń bá mi mu bọ̀ mo dúpẹ́ ibi tẹ́ bá mi mu dé ibi tẹ́ ẹ̀ mú lọ lèmi ò mọ ọ́n bọ̀ mo mọ̀ pé high level lẹ máa mọ́ ọmọ mi lọ ṣé bẹ́ẹ̀ lọ́lé ẹ lè wà pẹ̀lú ẹ̀ di àárọ̀ ọ̀la àbí ẹ ó yà. sílẹ̀ jọ ọ̀rẹ́ ẹ sílẹ̀ fún sílẹ̀ fún sílẹ̀ fún rọ́ọ̀bù pẹ̀lú àwọn onísùúrù onísùúrù náà ooo. sọ́ọ́lì bọ̀rọ̀ ẹ. ẹ bá mi dínú sọ́dẹ̀ yẹn ni idiot. ẹ bá mi gbé wọlé. fún ilé èdè o kúnlóṣọlá ṣé bí ìjẹ́ club house ni àbújẹ́ black palo ṣé tí dájú bá ń bọ̀ pẹ̀lú àwọn àlejò wọn kó wá wọnú ilé kó wá bá gbogbo inú ilé báyìí ṣó dáa kó dáa náà ṣó mọ̀ pé ọmọ yẹn ó ní ìdí special deliverance ṣó mọ̀ ó ní ìdẹ́ o. kí ló dé kí ló dé kí ló pariwo torí ọlọ́run kí ló ṣẹlẹ̀. small mommy ẹ wo ṣọlá ẹ gbogbo inú ṣé mo pé ọmọ yìí fẹ́ borúkọ dádìjẹ ni ṣé mo pé ìgbà tó wù kò dá ó yẹ kó jáde sọ̀rọ̀ ẹ̀. Ah, ah, fúnkẹ́ are you out of your senses ọmọ ti tèmi kí wọ́n tẹ ẹsẹ̀ lẹ́bọ̀ọ́ ṣọ̀wọ́ ọ̀rọ̀ ẹ̀ ṣá ṣọ̀wọ́ ọkọ tó sọ. bó ṣe rí gẹ́gẹ́ lọ́rọ̀ ẹ̀yìn ẹ̀ ṣe rí kí ló dé. ẹ̀wẹ̀ jọ torí ọlọ́run mo fi ọlọ́run bá bẹ̀ yín ṣé mo pé mi ò fẹ́ wàhálà yín mi ì fẹ́ wàhálà yín o ọmọ yín ni kẹ bá sọ̀rọ̀ ṣé ikú bí ebi ọmọ àlè ni. ìwọ kọ́ lọ́mọ àlè kó ní ọmọ kọ́ lọ́mọ. ẹ̀gbọ́n máa ń pè mí lọ́mọ àlè o. ọmọ àlè ni ẹ máa ń pè mí lọ́mọ àlè. kí ló dé? Ah, ah, mọ́mì kí ló dé? mọ́mì ẹ ṣe mo ń ṣàlàyé fún súnmọ́ mọ́mì pé ìwà àti ṣọlá wù yóò dáa pé kí ló dé tó ń bí ebi ọmọ àlè báyìí. ìwọ gbogbo lọmọ àlè fúnkẹ́ ọmọ mi kìlọ̀ fún mi yín ẹ bá mi bẹ̀rẹ̀ níbi tó ti máa gbọ́ èmi àti àkíṣe ogun ilé èmi àti ẹ̀yìn orogún torí kó respect mi respect wọn fún yín kó fún mi ìyá ẹjọ́ bàbá yọ ìyá ọ̀rọ̀ mi ṣe kí ni lóde kí n gbọ́dọ̀ mi lọ. ẹbí ẹ kọ ṣọlá ṣòtiri ìgbọ́ gbogbo ni ẹlẹ́sàn tí ilẹ̀ pọ́pọ́ mọ̀ yẹ bí bẹ́ẹ̀ kọ́ ọpọlọ tí ọ̀gá kan kọ́ ọ̀rọ̀ sẹ́kì sí mi lára. ẹ má sọ ọ̀fẹ́ ọmọ mi ẹ má sọ ọ̀fẹ́ yẹn fún ọmọ mi. Eh, ṣé mi lọpọlọ tí ò tí ò dáa tó ń ṣẹ́gìrì sí lára ó dáa kò burú ṣó mọ̀ pé wọ́n la yọ ọkọ ó di dandan kó sọ ìwọ ló lọ́rọ̀ máa sọ fúnkẹ́ máa ó mọ bí mo ṣe wà nínú ilé yìí má lè mi jáde ó mọ̀ pé bàbá ẹ̀ tó bá fi lè gbọ́ pé bá fa nǹkan kan sìn a lè lọ nílé yìí mi ì wàhálà ó yá gbà báyìí sáré kóra yín náà sọ. ìwọ náà kọ ọkọ ló gbé mi lé ẹ lọ́wọ́ ìwọ kan játijàti orí irú nǹkan irú òkú òkú ẹ bá ti jẹ́ kí n fún létí. o má wulẹ̀ fún létí ayé àdá ó ti wà lára wọn jẹ́ ọmọ. wọ́n fi mí ìgbúdọ̀ padà wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn ò mí padà wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ó ní kò sínú dẹ́kun ó ń dàbọ̀. páàkì sí mo rí wọn méjì mo páàkì sí bẹ́ẹ̀ gbogbo mo ti rí wọn mo páàkì mo dẹ̀ ṣílẹ̀kùn mọ́tò kalẹ̀. Ìwúrọ̀ méjì kò fún àmú rí wọn clear. What is going on now? Ó ń pariwo orí wọn orí wọn orí. Ṣé o mọ̀ pé mo sọ gbó kíní fún ẹ? Àwọn méjèèjì àjọba ẹ̀ sọ́kò tó gbé wa síbi. A ní mo rí wọn sọ nígbà mo páàkì mọ́tò wọn sí mo dẹ̀ ṣílẹ̀kùn mọ́tò kalẹ̀ mo dẹ̀ jọ ìwà ní mọ́tò mo rí wọn clear mo rí wọn live orí wọn sẹ orí wọn sẹ ló sọ ọwọ dancing ṣọtì mi understand ṣọdẹ ẹwọ fò ní. má bínú ṣé mọ́tò ti dabẹ́rẹ́ ni tó ń wá kàkiri lórí wọn orí wọn sẹ ọ̀gbẹ́ni sọ̀rọ̀ bí olówà. mo rí wọn ojú mi lètò mi jẹ mo rí wọn. ṣé ọmọ wàhálà tó ti fún wa ṣe láti fi ta sí ń bọ̀ látàárọ̀. bíbá mo páàkì sí bíbá mo ti rí wọn mo páàkì sí bíbá àwọn méje ìwà nu mọ́tò mo dẹ̀ ṣílẹ̀kùn mọ́tò kalẹ̀. jẹ́ n bèrè kankan lọ́wọ́ ẹ̀ ṣé o máa ń fa bọ́ ajá jẹun àbí. no sir. o ní yọ̀rọ̀ o dẹ̀ need the test. ìwọ rànà wa ó dàbí pé àgbo ẹ ti rupa náà lóyún. àwa ló rànà. mo rí àwọn méjì mi ò lè parọ́. adé mi wọlé síwájú ẹ̀yin ni kò wọlé sí o kò yẹ kí n gbé ẹ gan. wọlé sẹ́yìn sọ àwọn méjèèjì lórí ibu ó dà wọn ìyá ẹ̀ láàmú. bàdá mi fúnkẹ́ ló wá fi àwọn ọ̀rọ̀ kan tó mi létí. meanwhile kí ẹ̀gbọ́n ẹ̀gbọ́n kó tó travel ó sọ the same thing fún mi bàdá mi kí ló dé kí ló dé fi ń ṣe báyìí fáwọn ọmọ yìí táwọn máa bèrè nǹkan lọ́wọ́ yín tẹ̀ nílé fún wọn bọ́dà mi ṣé kò ṣẹ́yìn lẹ bí wọn ni. Bísí báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí of course ọmọ mi ni gbogbo wọn náà èmi ni mo bí wọn wọn ò lè béèrè nǹkan lọ́wọ́ mi kí n má fún wọn táìmù tó ń béèrè nǹkan yẹn ṣo fẹ́ gbọ́ nǹkan ò rẹ ni Bísí sórí ibi ṣe jókòó yìí mo broke ah. mo broke ṣé ìwọ ni ti gbọ́ báyìí fún má bínú mo ti gbọ́ mà ẹ ṣe mọ̀ ó mà fún ẹ. àǹtí ṣé wàá bá dádì ẹ ṣẹ̀ mí gan-an. ṣọlá mo ṣe. káàmì tó ná síbẹ̀ ń gbà yẹn mẹkáníìkì ẹ̀ ti parí ní ìwọ̀n gba two fifty. so nítorí two fifty ló ṣe é sọ pé mo ṣe èló wà ní two fifty wo ṣọlá wọnú yàrá mi wà á rí kí wà lẹ́nu wọ́dúrópù mi tó bá ti ṣí black bag báyìí bíi three hundred thousand ló wà ń bẹ̀ yọ two fifty tó fẹ́ fi ṣe mọ́tò yẹn kò kò sáré lọ ṣe. àǹtí ṣẹgbẹ́ tiri bó ṣe máa ṣe nìyẹn o bóyá máa ṣe fún wa nìyẹn o ṣẹgbẹ́ tiri. bùtọ́ báwo lè ṣe máa ṣe báyìí náà bùtọ́ bùtọ́ tó wí kò dà òwìwà kàlẹ́ wù yìí o bùtọ́ tó ń ṣe ìyẹn bá ọmọ yìí ni. Bísí mo sọ fún ẹ nígbà tá a bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí mo sọ pé ọmọ mi ni gbogbo wọn ọkùnrin lílé yìí náà eléyìí máa ń ní ìdímọ́tò láti máa fi run around. bẹ́ẹ̀ lè jẹ́ ẹ má sọ bẹ́ẹ̀ mo jáde ah, ah. ṣé ilé ìbọn ṣé mọ́tò tọ́ sí ni kò lè jáyé ni kí ló dé bọ̀dá mi ṣé obìnrin náà kì í ṣọmọ ni torí Ọlọ́run. Ah, tẹ́lẹ̀ bá ti bẹ̀rẹ̀ sí ní wa mọ́tò láti sìn ó fẹ́ gbígbà dànù ni ẹ̀yìn kó ojú kó jókòó sábẹ́ òrùlé mi bí kójú mi lè tó dáadáa níbo ló fẹ́ lọ. ṣe bí iná ti bí ṣe bí nǹkan ti dájú ṣe bí iná ṣe é fi tẹ̀ mí. ṣe bí ti fún ọ bọ́dá mi kò dáa o bọ́dá mi lè yóò dáa o bẹ́ẹ̀ ṣe yóò dáa o. bẹ́ẹ̀ni mi kí ló ṣe afẹ́rẹ́ yín ẹ̀wọ̀n ó yín ṣé rí mọ́mì tá a bá ní pé kò sùn wá irọ́ là pa ọ́ lábala bí tá wá dé à ní yín jà mo kàn fẹ́ kí ẹ jẹ́wọ́ pé mi àtàbúrò mi tó bá jẹ́ pé dáàdì kò lẹ̀bi wá fún mọ́mì àní fi ṣe bínú mi ò ní bínú ọkọ̀ wọn lókè mọ́mì o ẹ mú wa lọ sọ́dọ̀ bàbá wa o tá a bá lè ṣe who accept our father because dáàdì ṣe fún wa ti pọ̀ jù mọ́mì mo lọ bá dáàdì mo ní kí wọ́n jọ̀kọ́ fún mi lówó tẹ bá rí ojú tí a lè fi wò mí àbúrò mi dẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ wọn báyìí ó dẹ̀ béèrè owó lọ́wọ́ dádì dádì dẹ̀ sọ lójú mi pé àwọn tún máa fún àwọn tún máa fún ní nǹkan tí ò tún béèrè fún iye òtí ẹ̀ wá dùn mí rárá mo wá lọ bá dádì pé kàn jọ mọ́tò tí mò ń lò pé mọ́tò yẹn ti ní fault pé tídà kan fún mi lówó kí n fi tún ṣe or better still tó lọ kọ́nà bless wọn kọ́ wà ní ìfún mi tẹ bá rí bí dádì ṣe work me out mo pe akí ah, ló ṣẹlẹ̀ kí la ṣe fún dádì kí ló lè pé wọ́n lè tó yìí tí ìyá ìwà pọ̀ tó bẹ́ẹ̀ mọ́ gbogbo àká bí yín o tó ní mo pò ń pé ó ti sú èmi kẹ́ jẹ́ wọ́n fún wa tó dúró nìkan lè rí wa fún jẹ́ ká mọ̀. ẹwà àǹtí mi bóyá tẹ̀yìn tẹ̀yìn béèrè owó lọ́wọ́ wọn yẹn bóyá àwọn olówó ló ṣe ń kanra mọ́ yín tọ́jọ́ mi ló wọ́ọ̀sì tì jù ẹ wò tí má pàdé dájú ilẹ̀ yẹn tí bá kí wọn inú náà máa fi dá mi lóhùn tó bá ti wá yá tó bá ti rí mi nígbà náà máa tún wọ gbàgbé mi wọn ò ní fẹ́ bẹ́ẹ̀ kí n ráhùn ní ìmọ̀ nǹkan tí mo ṣe fún wọn ẹ wò nǹkan tó ń tí mi ṣáà ti sọ fún yín pé mọ́mì tó bá ń ṣe tó bá yẹ pé dáàdì kan ló bí wa èmi jẹ́ èèyàn kan mọ̀ mí pé mi ò bínú má tètè gbà kádàrà ṣe ti mọ̀ ṣe ẹni tó bá yẹ pé kì í ṣe dáàdì ló bí wa ẹ̀yẹ sọ fáwa kí wá fi dáàdì wa wà jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́ kò sí jà ń bẹ̀ ẹjọ́ tó yẹ ní omi ni. Fúnkẹ́ má Bùkọ́lá mi ah, bàbá yín náà ni mo bí yín fún yín ní bàbá méjì. Ah, ah, kí ló wọ́n fi wá fi ṣe wá báyìí. Oh. ohun tí ì bá bàbá yín tó ń ṣẹlẹ̀ èmi mọ̀ ìgbà tí bàbá yín ti fẹ́ yàwó kejì mi ì ti rí mú mi nígbà tó ní ìyàwó ẹ̀ dẹ̀ ti bí ọmọkùnrin ló ti sọ pé àròlé òun ni mo dẹ̀ ti gbàgbé lébu mi. bàbá mi ẹni sùúrù ṣé àwa méjèèjì ṣé àwọn ìwà kì í ṣe ọmọ ni. ọmọ ni yín àdúrà mi sí ọlọ́run ni wípé kọ́lọ́run gbé owó yín sókè. ẹ má bọ́dà ara yín lórí gbogbo ohun tí bàbá yín bá ṣe mọ́tò ẹ̀. ẹ̀yin yẹ wò yẹn gan mo ní pé kí wọ́n fẹ́ bá yín sọ pé kí lẹ fẹ́ ṣe sọ̀rọ̀ mọ́tò tèmi báyìí. ní ti mọ́tò ẹ̀yìn má wọrí lọ ṣe estimate ohun tó bá máa lò fún mọ́tò ẹ̀ máa fún ẹ lówó ẹ wọ ẹhẹn èmi ni o fẹ́ kí n yọ ọjọ́ òkú mi o ẹ wọ ẹjọ bẹ́ẹ̀ ẹ wọ ẹjọ bẹ́ẹ̀ tí n jọ ẹjọ bẹ́ẹ̀ ẹ má fi fẹ́ ṣe ìkọ́nà màá ló fẹ́ ṣe. kóṣọlá mo fẹ́ kó ṣe nǹkan kan fún mi ìjọ ọ̀tàláyé yẹn bá ti dé ìjọ mi sọ pé mi why not má wọ i'm not gonna pick má wọ mi má pick just relax. abẹ́rẹ́ ọlọ́run ìwọ ni kó wọn. kò sí nǹkan kan fún ọ kó mú ẹ jọ ibo lẹ máa fèmí sí ẹ fẹmi hang ceiling fan wọn bí ọtí ẹni ceiling fan ac lọ ní bí yẹn náà dá jọ nítorí ọlọ́run ẹ̀bẹ̀ mo bẹ̀ you know say we be bad i go cut you well you know say me you see am lẹ́pa ló ń ṣe if i handle am on bed hey, hey, <laughs> you go forget everything <laughs> wey dey do am problem ó máa gbàgbé ẹ̀jọ̀ nítorí ọlọ́run pàdé mi má bàa yé jẹ. a ah, máa wọrí probably gan ẹ̀mí ẹ̀ta gbọ́dọ̀ lè kó lọ at once. ó ṣọlá pàdé mi wọn pé màá ti àti lọ tipẹ́tipẹ́. Hmm ṣé wò mọ̀ pé ẹni tó bá yọkù lọ́ máa dúró fún ni hmm. ọ̀rọ̀bọ̀ ló lè ṣe nà hmm. ó rọ ọmọ ni wò jẹ́ ká láyé yẹn mọ̀ pé Shoprite ni ọjà tán jíjẹ tí kò kì í tán jẹ́ kó mọ̀ pé wà níbẹ̀ I trust you pardon ó ṣáà mọ̀ mí nà ó wà níbẹ̀. Ah, what's going on? kí ló ń ṣẹlẹ̀ mi. mo ní small package fún yín ni sọ ló jẹ́ kí n pè yín. ìgbà tí mo wọ ní kíyàwó yín fún yín problem lé ló jẹ́ kí ní akin organize àwọn baby fún yín. oh really okay uh, àwọn títora yìí ṣe orúkọ ara ẹ ló fi rà like ìwọ ló máa sanwó àbí. ah yes sir àkáǹtì mo rà sí. àkáǹtì mi ni o rà á sí ó ti mi bẹ́ẹ̀ so torí pé mo ṣàlàyé fún yín pé mo ní issue díẹ̀ pẹ̀lú ìyàwó mi mo kàn carry along so the next thing tó wá rò nínú brain ẹni pé kó lọ kó àwọn olóṣèwà fún mi àbí àìlójú ẹ̀ mo jẹun tó máa ń gbé lóṣó. ẹ lọ bẹ́ẹ̀ ẹ mọ̀ náà ẹ mú ṣọ́pù àyè tó pọ̀ lẹ́sìn. èmi náà ti rí i pé ó pọ̀ ẹja bùbù tán ni mo dẹ̀ rí i pé ẹ̀dí Àbújá ni ẹnìkan ò lè jẹ tán bẹ́ẹ̀ máa wọ̀n mi kí n gbé wéèt ṣẹ́gbọ́ then mo mọ ibi tí mo máa ń ṣe sí mi ń ṣe sí gbogbo sáìdì ọ̀dọ̀ yìí wáyé máa wọ̀n mi ò blame ẹ̀yin òun ló fà ó ti yẹ sọtọ́rí pé mo kàn ní iṣu díẹ̀ pẹ̀lú ìyàwó mi wá sọ fún ẹ pé ìyàwó mi ti sú mi di nẹ́ẹ̀sì ni pé kí n fáwọn mẹ́tẹ̀ẹ̀ta ó àbí kí n mú kan nù àbí. owó ọtí ìwọ ló máa sọ fúnra rẹ mo wà ṣúà pé tí o bá fún wọn lọ́wọ́ máa yẹ lásìkò tó kúrò níbi and lẹ́yìn ẹ̀ṣọ́ tí n bá ti ń kúrò níbi ò gbọ́dọ̀ pé nọ́mbà mi mọ́ mi ò fẹ́ rí ẹ sójúmọ́ because mo ti rí pé onídọ̀tí ni. iná ìbò ń ṣe ẹ̀gbọ́n ẹ̀gbọ́n wá kí ló wá ìbò ló ti rí wọ́ọ̀tọ̀ mi kí ló ṣe ìwọ́lá kò ṣì. ṣọlá ṣó wa ókè. wọ́n ti wọ́ ìwà ẹ̀ náà. wọ́n á ṣolóṣùnà kí ni gbogbo òṣèlú yìí kí ló ẹgbẹ́ náà ẹgbẹ́ ẹgbẹ́ náà ẹgbẹ́. ṣé wọ́n ní orí tó ń roṣà ṣé mi ò sùn ni ṣé ìbéèrè tó da nìyẹn pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ sọmọ níbi tó wà yìí ṣé mi ò sùn ẹ̀ẹ́n lọ́wọ́ yẹ kí n sun níṣẹ́ ló bá wá fi ṣẹlẹ̀ tape kó fi lẹ́jú mi ṣọlá wà níbi tó wà yìí ò ń béèrè lọ́wọ́ tèmi pé ṣé mi ò sùn mo rò bó gbádùn bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. ẹ lè sùn kò yẹ kẹ́ ẹ sùn torí oorun ò tọ́ sí yín èmi sọ fún yín pé ká pẹnupọ̀ ká bá ṣọlá sọ̀rọ̀ ẹni rárá o ẹni olú ọmọ ni òun nìkan lọkùnrin tí mo bí o ọmọ tó máa jogún mi lẹ́yìn ọ̀la ẹ wá rí ẹ kí ọmọ ní àkẹ́bàjẹ́ ṣọlá ṣèdí ó ń ra èmi ò mọ ẹ̀mí burúkú tó wọnú ṣàlá débi tí ó sì ń gbé ìgò tó là mọ́làkejì ẹ̀ lórí tí ọmọdé gbàbẹ̀ kú lọ. Hmm. wọ́n ní tí ọmọdé bá pa ẹkùn adájẹ́ wọ́n ní tó bá pa ẹja adájẹ́ tó wá pa àrọ̀ gidigba á gbé òbí ẹ̀ mọ́lé ó ti wá gbé káyé mọ́lé o kí ẹ dájẹ́ ṣe ti gbọ́. kí ló máa ń ṣèwọ woman yìí torí Ọlọ́run kí ni problem tó ní gan because kò yé mi ṣo fẹ́ máa wọ̀rọ̀ lé mi lórí ni mo ń ronú mi ṣe máa gbọ́mọ jáde ibi tó wà yẹn o wà ní nǹkan méjì tó lè sọ iṣẹ́ kó pàrọwà fún mi bí bọ́kàn mi ṣe máa bó ṣe máa wálẹ̀ o dẹ̀ bẹ̀rẹ̀ sí ní wa ọ̀rọ̀ lé mi lórí kí ni problem ẹ̀ ṣọ́ọ̀bù òun ṣe nǹkan ló ṣe ni àbí ọṣọ́ òun ló kọ́kọ́ bá ṣerú ẹ̀ ni àbí kí ló ṣe téèyàn kò ṣe ni ẹ̀yìn ìgbà tó tẹ̀ ṣèyí tó jù yìí lọ ara gbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́n bí ṣe yanjú ẹ̀ kí wá kí wá ní gbogbo ọ̀rọ̀ tó ń wà lémi lórí. ẹ fọ́sítì láàárọ̀ la èrè lọ́wọ́ ọlọ́pàá máa jírí owó ló máa jẹ kò ní jẹ nǹkan míì ó fẹ́ jẹ owó lọ ni. àjẹbá ń sọ gbogbo ẹ̀rọ bẹ̀rẹ̀ sí ní wọ̀rọ̀ lémi lórí. nǹkan tèmi mọ̀ ni pé ṣọlá ò lè ṣẹ̀wọ̀n ṣọlá ò lè ṣẹ̀wọ̀n nítorí pé owó wà nǹkan tó bá fẹ́ gbà lọ́ máa sọ tó bá jẹ́ towó èyí kankan surprise wọ̀ first thing láàárọ̀ la èmi lọ́ọ́ máa ń jírí. ẹ wo ẹ jẹ́ kí n sùn ẹ jọ torí ọlọ́run ẹ jẹ́ kí n sùn tẹ́ ẹ bá lóorun sùn ẹ lè lọ sí visitor room ẹ jọ ẹ jẹ́ kí n sùn ṣe ti gbọ́. ọfíìsà ẹ jọ mo fi olóhùn bẹ́ẹ̀ sílẹ̀ gbogbo ọ̀nà tẹ bá mọ̀ ìpẹ́ lè fi ràn mí lọ́wọ́ lórí kéṣe mo fẹ́ kẹ́ ràn mí lọ́wọ́ ọmọ mi ò gbọ́dọ̀ ṣẹ̀wọ̀n ọ́fíìsà ẹ wò tó bá jẹ́ tówó owó wà lọ́wọ́ mi name your figure ẹ máa máa fún yín ẹ jọ ẹ má jẹ́ kọ́ ọmọ mi ṣẹ̀wọ̀n please. ẹ ṣe ẹ má jẹ́ kí n tán yín ọ̀rọ̀ tó wà nílé ó ti ju gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń sọ lọ ó dàbí pé ẹ mọ ẹ̀ṣẹ̀ tó mọ yín ṣẹ̀ ni wọ́n dákẹ́ ìsìlámù à ń sọ ń gbà ẹ̀ èèyàn méjì lọ sí club wọn àmọ̀ tí yóò tán ìkan nínú wọn wá la ìgò mọ́ ẹnì kejì lórí ó dẹ́ fòsánlé ó dẹ́kù sẹ́wọ̀n kò sí nǹkan tá a máa sọ ọ́ tá a bá gbé lọ síwájú gbé lọ sẹ́yìn kò síbi tá a máa yí sí ju modern case lọ. kápẹ́ǹsìn bọ́sẹ̀ fọ́gùnmọ́ wọn lórí ẹ̀sìn wọ́n rọ̀ sọ wọn lọ sọ́sítà àdẹ̀rí pé ó gbádùn ó fẹsẹ̀ arìnrìn jáde a lè má sọ nǹkan tẹ̀ ń sọ yìí ọ̀rọ̀ tá à ń sọ yìí ó ti la ikú lọ ẹ̀jẹ̀ mọ̀ pé níwájú ìjọba ẹnikẹ́ni tó bá ti fi ọwọ́ rẹ̀ pa ọmọlàkejì ẹ̀ ó ti di modern case ẹ má bínú ọ́fíìsà ẹ wò wọ́n ti mutí yó ni ọmọdé ló ń ṣe wọ́n àwọn méjèèjì ń bára wọn jà tó bá jọmọ tèmi náà làgò mọ́ lórí irú nǹkan tó ṣẹlẹ̀ sí ẹni tá à ń sọ yìí náà lè ṣẹlẹ̀ sọmọ tèmi wọ́n máa bẹ̀ mí màá gbọ́ náà ni ẹ̀yin ilẹ̀ jókòó yìí nǹkan tẹ́ bá kọ fádájọ́ ládájọ́ máa fọ́lọ́ ẹ lè bá mi sí self defence owó wà nílẹ̀ ọ́fíìsà owó wà tí mo lè ná just name your figure please. ẹ wo ẹ má jẹ́ kí n tán mo understand gbogbo ọ̀tẹ̀ sọ pátápátá mo kàn mo fẹ́ kí n kankan yé yín débi pé ṣé rí ẹ̀bẹ̀ tẹ̀ ń bẹ̀ nìyẹn tó bá jẹ́ pé mo ní solution tí mo lè ṣe ni ó simple gan mo mọ̀ pé ọmọlúwàbí ni níjọ́ tí mo dẹ̀ ti mọ̀ yín mo mọ̀ pé ẹ̀ ń gbìyànjú gẹ́gẹ́ bíi pé àwọn tó ń tọ́jú agbófinró but ọ̀rọ̀ tó wà lẹ́yìn ó lágbára jẹ mímì lọ kò sọ́gbọ́n tí mo fẹ́ dáa nǹkan tá à ń sọ yìí ó ti loud gan kò division wa nìkan ló bọ́ sọ́rọ̀ tó wà ń ó ti dead quarter ẹ dẹ́ mọ̀ pé nǹkan tó bá ti dead quarter bẹ́ẹ̀ ni ẹ kò sí nǹkan máa ṣe sí court ní straight wọ́n dẹ̀ ti sọ pé kan charge ẹ̀ sí court nǹkan tí máa bẹ̀ pé kẹ́ ẹ lọ sí ń ẹ try láti lọ gba sound lawyer láti bá gba sound lawyer tó bá délé ẹjọ́ ó ṣeé ṣe kẹjọ́ ẹ̀ fẹ́ fọ yín kàn tẹ́ fọmọ yín sílẹ̀ the best tí mo mọ̀ pẹ́ lè ṣe nìyẹn ṣe gbọ́ ẹ má bínú and then sẹ́rí owó tẹ̀ ń sọ yẹn ó máa ń bọ́ ọmọlúwàbí jẹ ni ẹ má jẹ́ kí n tàn yín tí n bá sọ pé mo máa gbowó lọ́wọ́ yín irọ́ ni mo pa tí ẹ bá torí ojú kòkòrò tí èèyàn bá sọ́ra ẹ̀ nǹkan tí èèyàn fi àárọ̀ ẹ̀ kó jọ tí ò bá sọ́ra ó lè má dọjọ́ alẹ́ o mo wà ní sp báyìí mo dẹ̀ ń gbèrò pé mo gbọ́dọ̀ dé ig kí n tó rìtáyà tí n bá wá gba owó tẹ̀ ń sọ yìí sìn tẹ́sí ló bá lọ tú sẹ́nà pé ó lè kó bá ọjọ́ ọ̀la mi ẹ jọ̀ọ́ nǹkan tí mo fẹ́ kẹ́ sí ni pé ẹ lọ gba sand lọ́ọ̀yà kẹ̀dẹ̀ rí pé ẹ dúró pẹ̀lú ẹ kẹtọ́jú ẹ fún nǹkan tó bá fẹ́ wọ́n ṣeé ṣe bí akẹ́sẹ́ ìlú náà tún wà lẹ́ kọ́mọ yẹn jáde ṣẹgbọ́n ẹ má bẹ̀rù. mú mi ó fọ́nì gan àwọn ọlọ́pàá kan dédé wá mú wọn kú lọ just like that èdè wa ń wò. nílùú tó ní ọba tó níjòyè ah, ó ga o mi ìwòran mo sọ fún wọn pé kán jẹ́ kí n tẹ̀lé àwọn ní rárá kí n má tẹ̀lé àwọn tí n bá fẹ́ rí ọmọ mi kí n máa bọ̀ wá sí police station àwọn ẹsẹ̀kẹsẹ̀ tó lè lọ mo ti gbé ọ̀kadà mo ti lé wọn nígbà tí dèmá débẹ̀ mo ṣàlàyé ọmọ mi ṣàlàyé fún mi pé òun lóòótọ́ òun lọ sí club ipò òun àtọ̀rẹ́ òun àtọ̀rẹ́ òun náà jọ ń jà ipò ọ̀rẹ́ òun dé òun gódé làmọ́ ẹnìyẹn ló lé ẹnìyẹn lọ́ọ̀lẹ̀ ó gbọ́dẹ̀ sí bẹ́ẹ̀ òun sáré kúrò bẹ́ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ lòun ti ń bọ̀ wálé ẹ́ ohun tó ṣe lálàyé fún mi ni ẹgbàá mi ẹ̀ṣánú mi ẹ̀rà mi kalẹ̀. àǹtí mi àǹtí mi ò ẹ fi ọkàn yín balẹ̀ ṣe rí ẹni tí ò bá léèyàn ní nàìjíríà yìí ìyà máa jẹ gbé. bẹ́ẹ̀ ni òótọ́ ni. bẹ́ẹ̀ tí mi máa jẹ́ kí àwọn ọlọ́pàá yẹn mọ̀ ìpè ní ènìyàn ṣùgbọ́n yẹn ṣé ẹni tí máa ní kí n fi tí máa ní kí n fi ọ̀rọ̀ ọlọ́pàá kí fi tó ọ̀rọ̀ yìí ó máa sú wọn. I'm telling you pé èèyàn mọ̀ èèyàn ní nàìjíríà yìí àǹtí mi mo mọ̀ èèyàn mo dẹ̀ mọ ọlọ́pàá débi tí èèyàn mọ ọlọ́pàá dé. pa to the the chairman of police commission Nigeria Nigeria police commission the chairman wọn alhaji muslim smith ẹni tó jẹ́ pa rẹ̀ is my close friend that is Bolaji. tí mo bá pe bọ́lájí sìn ó máa dì pẹ̀lú wọn ní station á pe dpo wọn á pe gbogbo àwọn tó wà ní ìjáde kéèsì because wọn ò ní ṣe the right thing láti nǹkan tó bà nàìjíríà jẹ́ nìyẹn bẹ̀tẹ̀ àwọn kàńdánù rẹ̀ sì nu wọn ọ̀rọ̀ òfin lèmi máa fi tọ̀ máa fi ọ̀rọ̀ ọlọ́pàá sílẹ̀ i have a lawyer lọ́yà mi ni màá pè òun ló máa lọ sí station yẹn àǹtí mi a yọjú síbẹ̀ èmi gan ni yọjú lọ́ọ̀yà mi ló máa dì pẹ̀lú wọn bẹ̀ màá lẹ́nu kọ́ pàdé mi ní kóòtù so ojú wọn máa já ẹ fọkàn yín balẹ̀. ẹ wo decision yín yẹn gan ni mo fẹ́ lọ́ọ̀yà yẹn gan ẹ wo ẹ jẹ́ ká tẹ̀ máa lọ bẹ̀ inú bí mi inú bí mi kí ló fẹ́ sọ̀rọ̀ ìdà ọlọ́pàá àbí kí ló pera wọn. abẹ́rẹ́ mi ẹ ṣàánú mi láì lẹ́nìkan. evidence wà lẹ̀ fún evidence wà lẹ̀ ẹ fi gbogbo wọn yẹn lẹ̀ fún àwọn ọ̀rẹ́ kankan tiẹ̀ ti wá wá bá mi pé kì í ṣòun ló lágbo mẹ́ni yẹn lórí. nílùú tó tiẹ̀ lọ́ba tó níjòyè. Ah, ah, just like that. Mama, máa wẹ̀ máa the law. Share, di lọ. Ah, ah. ṣe wa ok. wọ́n máa ṣe ẹ̀wọ̀n ní. ẹ ń bọ́lẹ̀ wá. sá ó dàbí ṣọlá nígbà tá à ń interrogate ẹ̀ ó ní ìkan lára àwọn ọ̀rẹ́ òun òun ló fọ́gò mọ́ bọ̀bọ́ yẹn lórí so àwa rí i pé báyọ̀ yìí ọ̀rẹ́ ṣọlá ni torí ẹ̀ la ṣe arrest ẹ̀ so wọn wá dẹ̀ débi báyìí nsìn gbogbo wọn kàn sàn kọ́tọ̀kọ̀tàn which i don't understand mo wá ní òkè pé mo ní láti kàn wá síwájú yín sir that's why i brought them sir. mr man nǹkan tí mo fẹ́ bí ẹ simple ìwọ ló fọ́gò mọ́yàn lórí àbíwọ̀ kan. ọ̀gá sà níwájú ọlọ́ àtẹ̀yàn èmi kan mo fọ́gò mọ́yàn lórí ó gbọ́ngbà tí ò ya rẹ̀ ló sọ pé mo fọ́gò mọ́yàn lórí kí ni ìwà very clear and glaring ó ṣojú everybody èmi kan mo fọ́gò mọ́yàn lórí sà. nǹkan ló ṣiṣẹ́ láwọn ọ̀rẹ́ mi nǹkan ló ṣe é mi ṣe mi kọ́ mo ṣe. tọ́lá ṣe mi wá mo fógùn mọ́ ẹ lórí ni. sọlá. ayé máa níkà. ẹ jọ ọfíìsà mo bìlí pé ẹ ti tọ́ṣọ àwọn bíbí yìí no no no no ẹ tọ́ṣọ wọn. ọ̀gá ó dàbí pé ìyá òun lórí wọn ó ti yé mo notice ẹ bẹ́ẹ̀ because mi ò bìlí pé nǹkan tó yẹ kí tó máa gbọ́lé náà bíbí ilé lẹ́yìn náà. ọ̀gá àwọn boys yìí hardened criminal ni wọ́n ó dẹ̀ fi hàn wípé hardened criminal ni wọ́n in the sense that ibi tó ń tọ́jú ọmọ ọlọ́àbí dé atọ́jú wọn jù bẹ́ẹ̀ lọ atútọ́jú wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń tọ́jú criminal yet wọn jẹ́wọ́ bàtà máa carry out secret investigation wa wọ́n jẹ́ kó máa yé wa pé bọ́ ṣe máa ṣe nìyẹn ọ̀gá the only solution ni pé tá a bá fìbọn fún ẹ̀sà ọ̀bọ ìsìn wọn máa lè jẹ́wọ́. sir nǹkan tí kejì mi sọ exactly la máa ṣe tá a bá fìbọn fún ọ lẹ́sẹ̀ they were able to say something. o bẹta o wa bẹta officer do your work kọ́mọ̀ ńlá. oh oh oh ni ẹ̀rọ ọ̀gá ọlọ́pàá. ìyàwó mi ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má yẹ kó mọ mi ṣẹ̀wọ̀n ọ̀rọ̀ tí ò mọ́wọ́ tí ò mẹsẹ̀ lélẹ̀ yìí àkóbá àdábá lásán náà fẹ́ kó bọ́mọ mi nítorí nígbà tó délé tí mo bèrè lẹ́gbẹ́ báwo lọ̀rọ̀ yìí ṣe jẹ́ ó dẹ̀ ṣàlàyé fún mi pé ọ̀rẹ́ bọ̀bọ̀ yẹn ló mú ìgò ló là mọ́ lórí bọ́mọ yẹn ṣe lọlẹ̀ nìyẹn ó nígbà lòun ti kúrò ń bẹ̀ àìmọdé síwájú iwájú ọlọ́pàá ti wájú lọ́yà sí tó dẹ̀ wá sọ̀sọ̀kúsọ ipe òun lòún pa òun lòún pa ẹwọ yóò ń ṣe lásán ẹ ṣàánú mi ẹjọ ẹ má ẹkọ mọ mi ṣẹ̀wọ̀n. ọ̀rọ̀ náà yé mi ìyá báyọ̀ ẹ fi ọkàn yín balẹ̀ ẹ fọkàn yín balẹ̀ kò sí tọ́lọ́run ò lè ṣe a máa gbàdúrà ó dẹ̀ mọ́ pọ́lọ́run ọba tó ń gbọ́ ni ó máa gbọ́ ń tèmi kọ́ rin bẹ́ẹ̀ ni pé báyọ̀ ń rìnrìn kùnrin ó dẹ̀ kẹgbẹ́kẹgbẹ́ torí ẹgbẹ́kẹgbẹ́ ń ba ìwà rere jẹ́ ni ẹgbẹ́kẹ́gbẹ́ yẹn ló jẹ́ kó débi tó délé ni ṣùgbọ́n mo nígbàgbọ́ pé ọlọ́run tó ń gbàdúrà gbogbo àdúrà tá a bá gbà ó máa gbọ́ lórí báyọ̀ ó máa tú sílẹ̀ nínú ẹ̀wọ̀n tó wà yẹn. àmín. a ní ìṣòro lẹ́nì àdèmàfàdúrà jagun gan lórí ẹ̀ àdúrà ẹ̀ gan tó jẹ́ prayer point ọ̀rọ̀ ẹ̀ òun la máa gbàjú lẹ́nì òun la dẹ̀ máa a máa really face ẹ̀ tó rí i pé ó nílò ìtúsílẹ̀. jésù mi náà lè wà darapọ̀ mọ́ Ah, kí ló ṣẹlẹ̀ ẹ lè darapọ̀ mọ́ wa ẹ̀yin lẹ bí ẹ̀yin lẹ dẹ̀jẹ̀ lé lórí àdúrà yín gan-an ó ṣe pàtàkì lórí ẹ̀ so kò sí pọ́blẹ́mì darapọ̀ mọ́ wa nínú ìṣòro náà. ẹ wá kájọ gbàdúrà yẹn mo mọ̀ pé Ọlọ́run á tú ọmọ yẹn sílẹ̀ mo fẹ́ kẹ́ ẹ release oníbàárà mi fún mi torí pé níbi tọ́rọ̀ dé dúró yìí gbogbo tó yẹ kí n ṣe gẹ́gẹ́ bí agbẹjọ́rò ni mo ti ṣe so mo wá ń fi ń dá yín lójú pé anytime tẹ́ ẹ bá fẹ́ ká present ẹ̀ níwájú yín máa mú wá. barista ọ̀làdìgọ́pọ̀ ẹ àánú ti mọ̀ yín ó ti tójọ́ mẹ́ta wọ́n sì ní òdù ni kì í sáì mọ̀ fọlọ́kọ̀ hmm. ojú tá a fi mọ̀ yín náà a rí i pé ìjọkíjọ tẹ́ fi ń bá a dùn pọ̀ ní division wa ẹ ò sí gábàkebè rí ẹni ìjọ tó bá wà tẹ́ bá dẹ̀ ti ń sọ fún wa pé ẹ fún wa ní confidence pé tẹ́ bá ṣe kìnnì tẹ́ bá discharge ọ̀daràn ẹ máa dúró tì í báwo lè bá yàn àyàmá lọ́wọ́ yín àwọn ìwà yìí la máa rí láti yọ̀ǹda ọmọkùnrin fún yín nítorí pé tá a bá ní ká wo ìgbésẹ̀ wọn àti pé bí ẹjọ́ yẹn ṣe ń lọ kò yẹ kó lè tí move and niche níbi ìkọsọ̀ wọn ti jẹ́ ọ hmm. bọ̀ kẹ́kẹ́ bẹ́ẹ̀ sísọ yìí a máa yọ̀ǹda ẹ̀ fún yín but ẹ kàn fún wa ní confidence pé any day any time tá a bá ní ìdè anything láti ìsìnbéèrè nípasẹ̀ kéèsì ẹ ẹ máa sọ mí tẹ fún wa. kò sí wàhálà kò sí wàhálà àti nípa ti ọ̀rọ̀ pé ẹjọ́ tó fẹ́ rà bíi pé kò ràn jẹ́wọ́ yẹn a sọ̀rọ̀ at length honestly and níbi tó dé at least lẹ́nu bí ọjọ́ méjì mẹ́ta tá a fi jọ ṣe nǹkan papọ̀ láàmú rí pé kò ṣe tó lè parọ́ kò many things so ẹ má wọrí. àwọn ò ní nǹkan táwọn àfi sọ lórí mi. ọ̀rọ̀ ti délé ẹjọ́ rẹ̀ di tọ́mádé débẹ̀ àwọn àti ẹ̀dẹ̀ ẹjọ́ tọ́mádé délé ẹjọ́ ìyẹn kò sọ wà dájọ́. kò sí wàhálà kò sí wàhálà màá pírẹsẹ̀ntì lẹ́ni díẹ̀ níta. báyọ̀ àbí. lọ́ọ̀yà ẹ jẹ́ kí n jẹ́wọ́ ibi tá a dé báyìí jẹ́ kí n jẹ́wọ́ sá mo tó pa ọ̀gbẹ́ni yẹn o. mo tó pa. o mẹ́ni tó pa ọ̀gbẹ́ni tí a sọ yìí. get out. barrister ẹ barista ẹ jọ torí Ọlọ́run ẹ jẹ́ kí ọ̀daràn ẹ jẹ́ kó sọ tẹnu wọn ò sáà lálẹ́ ẹnu kó tó sọ pé òun mẹni tó pa ọ̀daràn tí a wá ẹ jẹ́ kó sọ̀rọ̀ náà. kò sí nǹkan tó fẹ́ sọ barista ṣe rántí pé department wa rẹwà isa ẹ jọ torí Ọlọ́run bí ṣe ń respect ẹ respect ara yín carry on. bí dáa dí báyìí mo fẹ́ jẹ́wọ́ mo fẹ́ sọ tẹnu mi sir èmi gangan mo pa ọ̀bọ yẹn. ìwọ lọ pa ibi tí ó kú yìí. get out. ẹ ajẹ́ fẹ́ kí n pa ọmọ rà mí ni ó ṣe nǹkan tó bí mi ló yẹ kí n bógò lórí ẹ̀. ó ṣe nǹkan tó bí ẹ nínú ló ṣe bógò lórí ẹ̀. ẹ jọ sọ fún mi kò wẹ́ bí pé o fẹ́ mọ̀ọ́mọ̀ pa ó kàn dùn ẹ́ ló bógò lórí àbí. mo mọ̀ fẹ́ pa ni. ó mọ̀ náà pa ni. ìyẹn ṣe àkópa jẹ́ mi. Báyọ̀. sir permission to take him back to the cell. yes no problem. now right now. a fẹ́ gbé obì sí obì ti wù ń so ẹ <laughs> má stress ara yín rárá. Ah! ẹ máa wulẹ̀ sọ̀rọ̀ mọ́ nǹkan táwọn afẹ́ gẹ́gẹ́ bí agbóhùn láti confam. Mr. Afọlábí mo jẹ́ ìgbóyà. it's quite unfortunate though. nǹkan tí mo bá pàdé níwájú DPO lé ní mi ìrírú ẹ̀ rí you can't imagine àbúrò wọn tí mo ti bá sọ̀rọ̀ on my own ká tó dọ̀dọ̀ ẹni yẹn tí mo wá ń lọ síwájú ẹni pẹ̀lú pé ah no kò sọ̀rọ̀ nìṣó ń bẹ̀ ó wá déwájú dp wá ń sọ fún wọn wípé òun ló ń pa ó tún ń describe bó ṣe fọ́gò mọ́mọ́ ẹ lórí. ó fẹnu ara wọn sọ pé àwọn làwọn pa ẹni ẹ. ẹ wo i was really disappointed. my dear. tí wọ́n fún ọmọ yẹn ní igbóhun nínú sẹ́ẹ̀lì ah. ní ọmọ tó jẹ́ pé nígbà tí èmi àti àǹtí mi lọ bá tí mo kò sí nǹkan tí mo bí lórí ọ̀rọ̀ yìí abúlé mi wọ́n explain fún mi ó tún sun ẹkún pé mo dá mi mi ò mọ pa ẹsẹ̀ ọ̀dọ̀ kí mi ò kí parọ́ kò dé parọ́ níwájú ọlọ́run àti ènìyàn. you can imagine same thing nígbà tí mo bí léèrè ah, ah, ó ń jẹ́ kí n mọ̀ pé ẹnì kejì ló ṣiṣẹ́ yẹn ẹ wo ẹ má yẹ ká i don't know i don't know i don't know i don't I don't know. kí ló rọ̀ pẹ̀lú orí ọmọ ẹ̀ ah. àbí wọ́n fún ní gbogbo nínú sẹ́ẹ̀ ni. bí ẹnì kan fún un ní bóyá wọ́n lọ tán òun tán lórí ẹ̀ náà ló ìbùnà. my dear calm down èmi ti rí i pé ejò ti lọ́wọ́ nú báyìí òun <sighs> kò bá yọ ǹdẹ ọ̀rọ̀ yìí ó ti ń lọ́wọ́ nú báyìí o ẹ àbí ṣé ẹ̀rù bẹ́ẹ̀ bódi lọ ẹ jọ kí ni àtúnṣe ta lè ṣe. nǹkan tó ń tẹ́ láti sọ fún yín ni pé bóyá a lè rí àwọn ẹlẹ́bà rí àwọn ìgbésẹ̀ kan tẹ́tí lè bá a gbé àníkó mọ̀ jáde kúrò níbẹ̀ yẹn because àǹtí mi tẹ́ ń wọ yẹn kò lẹ́nu bọ́dì èmi tó gbẹ́kẹ̀lé náà lè. n ò léyàn kókó àfọlọ́hún ẹjọ́ ìṣàánú wa lórí ọ̀rọ̀ nkúbáyọ̀ ẹjọ́. Mr. Fọlábí ẹ̀yin náà gbọ́ nǹkan tẹ́yìn sọ mo ní mo déwájú DPO pẹ̀lú ẹ̀ ó lóun ló pààyàn ok come to think of it káwá dé court tí jọ́ọ̀jì mi jókòó kó wá máa sọ fẹ́ni ẹ pé òun ló pa kí ni mo fẹ́ sọ it's gonna make mess of my certificate. Ah, ok máa try láti lọ rí àǹtí mi lálẹ́. ẹ wo ẹ sà mo kàn ní pé kí n fàbọ̀ iṣẹ́ tẹ gbélé mi lọ́wọ́ èyí jẹ́ fún yín a tún máa máa ríra ẹ ṣe sà màdàmú ọ̀rí máa dé pàṣẹ. ẹ wo téèyàn bá gun ẹ̀ṣẹ̀ inú mi kò lè kọsẹ̀ ẹni lọ́jọ́ ayọ̀ mi inú mi dùn ayọ̀ mi kún ìdí dẹ̀ ni pé. Pe pípadà bọ̀ tí ṣọlá padà wọnú ilé yìí wá ṣọlá is my boy gbogbo ilẹ̀ mọ̀ pé mo dẹ̀ nífẹ̀ẹ́ tọkàntọkàn ó ti lọ síbi tó lọ yẹn mo bìlífì pé ọlọ́run ló gbé padà wá sínú ilé gbígbé padà ẹ̀ wá sínú ilé kì í ṣe lásán owó ti run sí mọ́nì mo ti ná owó ajá tó lọ sílé ẹkùn tó bọ̀ ni o kákìkú ewu ni ibi tó lọ yẹn ò dẹrùn àwọn kìnìún ló ń gbé bẹ̀ ẹ́ so ẹ wo ẹ ṣe jẹ́ ká máa dúpẹ́ nítorí ẹ̀ ni mo ṣe sọ pé this calls for celebration ṣọlá ó máa ṣe bí ọkùnrin ni o ọkùnrin òun ṣojo ṣòtúgbọ́ ìyẹn ò stop ẹ pé kò máa kò máa flex. kí lè sọ lẹ́nu ẹ̀. kí ni. Ah, hmm. so máa pa action mọ́ ọmọ mi lára ni hmm. wo kì í sẹ́ni tí yóò ṣe irú títí tírú nǹkan tó ṣe ẹ̀yìn tí yóò ṣẹlẹ̀ sí ojú èèyàn máa ń rí lẹ́kọ̀ọ̀kan tó bá ń dàgbà ṣé wọ́n rò bíi pé wíwáyé tí ṣọlá wálé yìí pé lásán ni wo mo dàbí ọgbọ́n ni. bàbá ọmọ mi ò gbọ́dọ̀ ṣẹ̀wọ̀n. ọmọ mi ò gbọ́dọ̀ ṣẹ̀wọ̀n ṣọlá ò gbọ́dọ̀ ṣẹ̀wọ̀n mi ò fẹ́ mọ bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe mi ò mọ bẹ́ẹ̀ ṣe ọ̀nà tẹ́ fẹ́ gbà ṣọlọ́ gbọ́dọ̀ ṣẹ̀wọ̀n mi ò má ìdíye kíye tó bá máa ná mi owó tó níye ni àbùkù kan kò gbọ́dọ̀ ṣẹ̀wọ̀n bàbá ẹ ràn mí lọ́wọ́ o. chief ẹ wò padà òde àdáni níwọ̀n bàgbà tí mo ṣe ń bẹ láyé ọmọ yín ò lè ṣe ẹ̀wọ̀n kankan kò lè ṣe ẹ̀wọ̀n kankan ẹ wò ẹ èmi ọ̀dárí ológun ṣoògùn èmi tí mo ní mo òṣògùn kàmọ́ tí mo sọlé àná mi dàwóró ẹ wò ó kí lorúkọ ọmọ kejì tí wọ́n ní wọ́n jọ mú wọn papọ̀ yẹn. tẹ̀lé orúkọ eléyìí náà báyọ̀ báyọ̀. báyọ̀ ẹ wò iṣẹ́ ti ṣe iṣẹ́ ti di ṣíṣe á mú ẹrù orí ọmọ yín á gbé sórí báyọ̀ mi báyọ̀ ló rẹ̀ rù. nǹkan tẹ̀ ń jẹ́ kó yé mi ni wípé gbogbo àjàgà. Eh, Eh, ọmọ mi yẹn ẹ máa gbé wọ báyọ̀. báyọ̀ àwa ru ẹrù ẹlẹ́rù. bí ó ṣe jẹ́nu àfi tí kì í bá ṣe báwọn bàbá mi ló fi lé lọ́wọ́ ẹ mọ̀ lọ́lé ẹ mọ̀ tẹ̀lé. dájú ṣọlá. ọpọlọ wà ọlọ́gbọ́n lára ọ̀gá john gọta ọpọlọ yìí wà mo sọ ọpọlọ kalẹ̀ ni wò ó má bẹ̀rù tó bá wẹ̀yìn mi lórí mo wà lẹ́yìn ẹbí kéyìn o mímí kan ò lè ní ẹ bọ́ sí gbòòrò lọ flex jayé orí mọtí kó wọn jẹ nà wọn máyé jẹ wọn máyé. that is my dad. tó bá rí club tó fẹ́ lọ àbó fẹ́ lọ flex pẹ̀lú àwọn títí ẹ lọ flex. Ah, ah. jayé orí ẹ lọ wọ gbóró. ó dá mi. kí ni ẹ̀ ń sọ lẹ́nu yìí à ń pọ̀wọ́ yìí lówe tó ń la ronú láti jọjọ tọmọ yìí ti lọ tẹ́pẹ́ inú wa ò dùn nínú ilé ẹ ẹ wọ́n sọ orúkọ báyìí jáde lẹ́nu ṣùgbọ́n kẹ́kẹ́ máa sọ fún ṣọlá nìyẹn wo ṣọlá ọkọ mi ìwọ ni mo bẹ́ lọ́rọ̀ jọ ń torí ọlọ́run ibi tó lọ yẹn mo mọ̀ pé ó kọ́gbọ́n àbí mo parọ́ jọ̀ọ́ mo fẹ́ kó change please i'm begging you ẹ yípadà torí ọlọ́run kò lè dùn bí ẹ nínú jọ iṣẹ́ gan yọ ọkọ mi. ṣọlá n tèmi máa bẹ́ẹ̀ sọ ọ̀rọ̀ ni yọ ọkọ mi sọ yìí fi kọ́gbọ́n sórí ti bàbá yìí tó bá tẹ̀lé. ẹ ẹ ṣe ní kó gbẹnu kó kó bó ṣe ń ṣẹ́jú tàbá ń sọ̀rọ̀ ìwà á dẹ̀ máa ìwà náà máa gbẹnu sí i ewé ní títí ẹni ọ̀rọ̀ tó wà lẹ́yìn. ẹ má bínú. àṣebí wọn ni mo kọ́kọ́ fẹ́ ní ìjíǹde ayé ni kí ló bí fún mi ẹ ṣọ́bólú ọmọ ni mo béèrè ju mi lẹ́jẹ̀ ìyá yìí lọ́rọ̀ jàre ẹ àgbàyà. dadi. in fact a bá ń sọ̀rọ̀ ní ilé kò yẹ kó máa jókòó sí sórí iṣẹ́ pẹ̀lú wa mọ́ ah. ó ti dàgbà náà. dadi. ẹ wo jẹ́ ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún yín tí ò yé yín olú ọmọ ti tèmi ló wà lórí ìjókòó yìí bẹ́ẹ̀ ni mo sọ fún yín olú ọmọ ni Ṣọlá jẹ́ nínú ilé yìí. níbo la àdé mo tẹ́sí wo la ṣe olú ọmọ tèmi tó wà nínú ilé yìí ni mímí kò dẹ̀ lè mí kẹ pé ogún kẹ pọ́gbọ̀n kò sí nǹkan tó máa fi ṣe o Ṣọlá kó ayé jẹ kó wà lẹ́yìn ẹ̀. Fúnkẹ́ mi ni bẹ́ẹ̀ gbà yẹn wọlé èmi ló sọ pé torí pé dáàdi ò ti láìkè ní àti ẹ. káwa máa implicate Ṣọlá I won't fake it it's not good it's uncalled for. àǹtí mi mọ́mì ohun mélòó ni mo fẹ́ sọ tí mo fẹ́ máa parọ́ ṣọlá ló pa bọ̀bọ̀ yìí sẹ́ ojú mi báyìí kó ṣe pé wọ́n sọ fún mi àjọwà ń klọ́ọ̀bù yẹn nìyàwó ojú mi báyìí ló ṣe ló ti ló fi mú ìgò yẹn ló fọmọ́ bọ̀bọ̀ yẹn lórí tí bọ̀bọ̀ yẹn dẹ̀ wà lẹ́bẹ̀ẹ́ tí bọ̀bọ̀ yẹn dẹ̀ kú. ṣé wọ́n mú worst part of it nǹkan tó ń jọ mí lójú tí mi ò tí ì rí irú ẹ̀rí ilé ayé mi òun ni pé ọ̀rẹ́ ṣọlá àbáyọ òun ni àwọn ọlọ́pàá gbé hmm. òun náà tì mọ́lé àfi bíi pé èèyàn tẹ̀ jẹ́ nǹkan kan nísìnyí wọ́n gbé lọ sí kóòtù òun mà ló ń ṣẹ̀wọ̀n ṣọlá lọ́wọ́ o. ìfúnkẹ́ ṣẹ́ẹ́rì kò yé yín ni àwọn tó mọ̀ mọ̀ tẹ́gùn bá gún ọmọ àwo lẹ́sẹ̀ ẹsẹ̀ ọmọ ọ̀gbẹ̀rì náà ti máa yọ ẹ mọ̀ pé bàbá yín ló ó lo ipò ni. there's something i'm not getting here ṣé nǹkan tẹ̀ ń sọ fún mi nísìnyí pé tí ọmọ olówó bá ṣẹ̀ ọmọ tálíkà lè bá jẹyà. yes of course. mọ́mi this is uncalled for ha no way. ẹ wo mọ́mi àǹtí mi ó ní agbára ẹ wo ó ní agbára ìṣẹ̀dá mi orí mi má jẹ́ ń bá wọn tó ṣílẹ̀ ayé mi kọ́tẹ́ ìjọ àti sọ ni wípé nítorí pé bọ̀bọ́ ẹ̀ jọ ọmọ tálíkà ló ṣe ń ṣe ìwọ̀n ṣọlá. tó ṣẹlẹ̀ nìyẹn bàbá yín ló pò wọ́n dẹ̀ fẹ́ lómi ìrọ́pò ṣọlá. ẹlẹ́dàá rẹ̀ wá wá o ọjọ́ torí olóhùn ẹ̀fà dèrè dé lórí. ẹ má jẹ́ kó jẹ́nu yín ṣe mọ̀ pábúrò yín. orí mi ẹlẹ́dàá rẹ̀ wọ́n jẹ́ nǹkan tó ń jẹ́ kó yé mi sìn ni wípé mọ́mì Kúbúrà ó wáá fi ẹjọ́ ìyàwó mi sùn ẹ̀ ipò ń gun òun gàràgàrà àbí. bẹ́ẹ̀ ni ọ̀bùdá mi nǹkan tó ń sọ gan nìyẹn wọ́n ní wọ́n ń gún àwọn gàràgàrà wọn ò jẹ́ káwọn tẹ̀ rí mú mi ẹ́ mo dẹ̀ ti fi yé wọn ipò wọn náà ní sùúrù kó fi sùúrù ṣe ẹ́ ìyáálé ni ìyáálé máa jẹ́ lọ́jọ́kọ́jọ́. lábìsí sórí ìyá Kúbúrà tó ń wò yẹn aláìmọ̀núrò ni àgbàyàdẹ ní pàápàá orí òpin ni kò mọ nǹkan tó ń ṣe mọ́ nítorí pé tó bá jẹ́ pé ó mọ nǹkan tó ṣe kò ní máa bárò àwọn eléyìí jà tọ́jú orí ni ká sọ ni àbí tí ipò tó wà nù lè yìí lábísí kí n má purọ́ fún ẹ tó fẹ́ gbọ́ ìyá kúbúrò jàjà méjì ju owú lọ oh yes ìjà tó ń bọ́ ọmọbìnrin ìjà kojú wípé ó bí olú fún mi ó bí olú ọmọ fún mi ṣé máa fọwọ́ bò ni ọlọ́run ṣe oore fún mi ṣé kí n fọwọ́ bò ṣé máa jù nù ni ọlọ́run pa mí lẹ́rìn ayọ̀ ni mo ti pè é mo ti pàrọwà fún mo ti wàásù fún pé ọlọ́run máa ṣe títí ẹ fún ẹ ó ṣàdúró lórí pé nígbà ó tẹ̀ mọ́lẹ̀ ó gún mi lórí for what for what at least báyìí ni ṣe fẹ́ ṣe nǹkan mi kò yí padà èmi sì láláṣẹ inú ilé èmi dẹ̀ ló lórí inú ilé mi èmi dẹ̀ ni mo kọ́ ilé mi mi ò gbowó lọ́wọ́ èèyàn kan fi fi kún blọ́ọ̀kì mi mi ò dẹ̀ jẹ gbèsè sìmẹ́ǹtì tí fi kọ́lẹ́jì tán mo ti wá jẹ́ kóhun àtàwọn ọmọ ẹ̀ mọ́ ẹ ti fẹ́ sún mi kan ògiri mo ti ṣàlàyé fún wọn tí n bá dẹ̀ ti dé ògiri báyìí tí n bá fi lè yíjú padà àti ìwọ àti àwọn ọmọ ẹ̀ ìgbẹ́ ah. abẹ́ yìí. bọ̀dá mi ẹ má ah. ṣe yẹn o. Ah, má ṣe ọ̀n dórí mú mi nínú ilé yìí wàhálà ẹ̀ ti fẹ́ pọ̀ jù kí ló dé kí la gbé kí ló ń jù ẹ orú ẹ ti ń pọ̀ jù nínú ilé yìí òun àtàwọn ọmọ ẹ̀ kọ́ gbígbé kọ́ fáìn bí ara wọn. ẹ wo ìyá ọkọ mi ṣe kò mọ tó pẹ́ ẹ̀yin náà mọ̀ pé látìgbà tẹ̀sí mọ̀ mi mi kì í ṣọmọ ní wàhálà kan jẹ́jẹ́ tèmi ni mo máa ń lò mo dẹ̀ mú ìyáálé mi bí ìyá àmọ́ bí mo ṣe ń lépo sí wọn ejò ni wọ́n ń lé sí mi wọn ò sì fẹ́ rí inú mi látùn rárá rárá ní ìmọ̀kọ tí mo ṣe fún wọn ẹ jọ̀ọ́ torí ọlọ́run ẹ bá mi bẹ̀ wọ́n kí wọ́n jẹ́ kí n rẹ́mi ṣe ọmọ mi mi ìfẹ́ wàhálà bẹ́ẹ̀ ṣe rí mi mi ìfẹ́ wàhálà rárá ó pẹ́ wo ó ti wọ́n ti ti fẹ́ pa mí àwọn àtàwọn ọmọ wọn ó ti sún mi ṣé kí n gbẹ́rù mi kí n kúrò nílé yìí ṣàjọ mo fẹ́ kẹ́ ẹ̀mí ìyẹ̀kẹ́ fi ṣe fún nínú ilé yìí ẹjọ́ bí lọ. gbogbo sì ń lọ. àná mo ti gbọ́ ti tiẹ̀. ṣé o lè ṣú ọ̀pọ̀ ìmọ̀ tó ń sọ yìí bàbá débi àwọn àbábẹ́. confirmer by ten o'clock ní àtẹ̀gbọ́n mi máa gbóyìn lọ sí bank exactly ten o'clock six million naira dẹ̀ lórí tó wà ń bẹ̀ mo ṣú ọ̀bàjẹ́ bọ̀ ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ẹ má jẹ́ kó mọ̀ pé mi mo múṣẹ́ wá o ìṣàánú mi má fi Tracy sílẹ̀ o. tí bá gbọ́ nǹkan tó sọ lẹ́ǹkan yìí ó ní exactly ten o'clock lè máa kúrò nílé àwa sì máa wà ń bẹ̀ títí eight sharp nǹkan kan ló máa ṣe fún mi tí bá ti fẹ́ kúrò nílé um, make sure pé o pè mí lórí fóònù kó dẹ̀ máa text mi lórí message so màá lè mú movement bẹ́ẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni pé lọ fọkàn ara balẹ̀ má panic rárá ṣòro wọn a máa gbà jáde a máa ṣiṣẹ́ yẹn fún ẹ perfectly tí ò dẹ̀ ní sí any traces ìwọ ni kò ṣe nọ́mà ṣó ti gbọ́. aláì owó ló ṣe kókó tẹ́lá ti já ọmọ ẹlẹ́yìí sí ẹ jẹ́ kó mọ̀ pé seventy thirty là ń ṣe àwọn ìwọ̀n ńlá yìí ẹ jẹ́ kó yé o. ẹ ṣàpàlẹ́ kò lè sọ pé òun mọ̀ bẹ́ẹ̀ pé bó ṣe máa jẹ́ nìyẹn. ṣé ìyẹn ní seventy ẹ̀yìn lẹ́ni thirty. òkè ló ń ṣe ẹ̀ náà níbo ló ti wà lọ wọ́n fẹ́ gba seventy káà gba thirty wọ́n ló fẹ́ ṣiṣẹ́ ní àbáwá ayé ìbalẹ̀ o. smart o ní láti fi ohun líle bá sọ̀rọ̀ kò mọ ni adé explain fún un hmm? um, babe <laughs> o mọ̀ pé ó ní luck sorry on a good day. Hmm? tí wọn bá mú iṣẹ́ wá síbí báyìí a máa ń fún bí i five to ten percent tó bá jẹ́ pé ọmọ tó jágan tó wà lórí títì a fún ní bí i fifteen to twenty àwọn gbà láti fún ẹni tẹ́tí yẹ kó máa ṣọpẹ́ ní òmò kó jọ léèyàn ni ọlọ́ni tó jẹ́ rí chairman tiwa tó bá dẹ̀ fẹ́ tẹ́tí o lè má gbà nǹkan kan rárá. mi ò lọ́pṣọ̀ má gbà bẹ́ẹ̀ mi ò option. má wọ̀rẹ̀ ìwọ ni kó lọ fọkàn ara balẹ̀ ẹ kó dẹ̀ má kásítà rẹ̀ ṣó ti gbọ́ mi. má wọ̀rẹ̀ lọ sí ọ̀rẹ́ mo ti lọ wà tó bá ṣe lè kọ́ ó lè àdúgbò bá àtàwà ní <laughs> àwọn tó ká ti jáde sí fourteen years rẹ̀. hello eh, mo ti a ti fẹ́ jáde kúrò ní báyìí mo dẹ̀ ti forward gbogbo information tẹ́ni sí mi nílé ìpè because i'm going to drive so a máa wà lọ́nà a ti wà lọ́nà bye bye bye bye okay kódà. àǹtí mi ẹ jẹ́ àlọ́ àti pẹ́. fóònù mi mọ̀ pé mo ti ń bọ̀. Ah. driver nǹkan ṣó ti sẹ́. Ah, èmi sọ fún pé mi ni drive kò ní di driver. no problem let's go then. Ah, mi ò mọ ọkọ tó ṣe mọ́tò ó kò dédé break down fún ìgbà yẹn ẹ́ oh, kí ni mo ṣe tó máa yẹn. mo ò tiẹ̀ mọ̀ rárá kí ni mo lè ṣe sí gangan náà ẹ ẹdẹ on nǹkan tẹ lè fọwọ́ kàn bí. mọ́tò ló fẹ́ kọjá yẹn sí bó ló fẹ́ gbà bó ló fẹ́ gbà ń bíbá ẹ bó ló fẹ́ gbà. kò sọ lọ́ba wọ́n double cross ọ̀nà. ẹ madam kí ló dé báyìí lè ṣe máa park mọ́tò báyìí kò make sense na. ọlọ́run àmì sọ̀rọ̀ kankan mọ́ nǹkan tí mò ń sọ kí ló fẹ́ kọjá kẹ̀dẹ̀ double cross ọ̀nà báyìí kò make sense na. ilé ó kéré lójú ó pọ̀ létí ó pọ̀ lọ́dà bójú ọlọ́run. Wow, stop pẹ̀lú bàjẹ́ rẹ̀. Ìyàrá jẹ́ ká dápọ̀ mọ́ ọmọ tọ́. Àbí náà, àwọn àṣe bẹ́ẹ̀ mọ́ ohun. Bẹ́ẹ̀ ni. Nígbà tó tiẹ̀ ní dájú olólówó, ṣe ní dájú ẹ̀ lólówó, ṣé wọ́n lólówó ni? Ìwọ́n ti ṣiṣẹ́ ẹ̀ dá. Dájú ẹ̀ lólówó, wọ́n ti lówó náà báwo ló ṣe lọ. báwo <laughs> ẹsẹ̀ bàlàyé ń lọ lálẹ́ ṣe operation ni àbí ká gba wọ club. sí ọ̀kan lé ní o ẹ fèsì club ṣẹ̀rí dé ní club tá a lọ lé ní ṣẹ̀rí àwọn owó tí mo fún yẹn ẹ fi sára. kalẹ̀ sáàpọ̀. ẹ kó wà bẹ́ẹ̀. ṣẹ̀rí nǹkan ló sì wà nílẹ̀ yìí ẹ sáwọn bí o ṣe máa ń ṣe àbádé club jíjẹ ní mọ èrè ọrùn anybody tó bá mọ̀ pé tó jẹ́ àwọn tí ẹ kó wọn dání ẹ bà nǹkan jẹ́. ẹ smart kí ló ṣẹlẹ̀ àwọn kí ló ṣẹlẹ̀ una dey laugh like this wetin dey make una laugh kí ló ṣẹlẹ̀ náà èmi ò kówó tán fún wa ó kéré gan kí gbogbo àdẹjọ ranjú mọ kò yẹ kájú mọ kò kéré. wàá kí ló ń ṣẹlẹ̀ dọ́là lélẹ̀ yìí náà ó yàtọ̀ sí nàìjíríà mọ́ ni eléyìí ó ṣe náírà dọ́là lélẹ̀ yìí. mélòó ni dọ́là tó wà níbi pẹ̀lú adúlú iṣẹ́ tá à ń ṣe ẹ̀ṣọ́ tí wá kéré jù ní ó lè lo mágùn owó fowó ẹgbà ẹ̀ àbúbẹ̀ ká lọ rọ́ọ̀bù dádì ẹ̀ ni wọ́n lè owó lè pọ̀ jù sí. òkè bàbá ẹ ti kú bàbá ò lẹ́fẹ̀ẹ́ lọ rọ. no dádì tèmi sì wà tó bá gbé kò síṣẹ́ ńlẹ̀ bàbá ẹ lè gborí wọn lè kó múṣẹ́ dádì ẹ̀ lẹ́yìn a máa jẹ́ mọ́ ìtọ́wọ́n alẹ́ náà. Ah, lọ́pà. <laughs> àwọn aláyé dádì ẹ̀ làwọn ọlọ́rọ̀bù sí o. nígbà tí ayé láì tí mo tó bá ti sáájú fúlẹ̀ kò sí kan tó fẹ́ rí. aláyẹ ẹ̀mọ̀ kan tó ṣẹlẹ̀ rọ ẹ̀ ṣáà mọ̀ òun náà ló kọ́ lóbìnrin tó tún ṣe kí ni lẹ́yìn smart tó tún gbéra ẹ̀fún lẹ́ẹ̀kan sí. ẹ̀fún lẹ́ẹ̀kan sí mi ní jowó. ok ẹ̀fún lẹ́ẹ̀kan sí ẹ̀fún lẹ́ẹ̀kan sí àwọn ọmọ ọmọ lẹ́ẹ̀kan sí ọmọ ọdún méjì mo ní kọ́ fún ẹ sí wàá tún gbà ọlọ́run ló yọ wípé mo ní kọ́ fún ẹ lẹ́ẹ̀kan. kí ló expect táwọn ẹ bá ṣeré fún ẹ àyà já gbogbo ilé ìtagbé síwájú má máa ṣe bí ẹni tí ò já náà. I like you gan o look sexy o look sexy. mo kó eré wá gidi fún ẹ ni mm-hmm. ṣé tí bá wá ń dun ẹ lásán mm-hmm. ìwọ gan wàá gbà pé ah omi ti gé ìkan òwò ẹ̀rọ á ẹ gidi gan ni. ó ṣe ọ̀rẹ́ mi tó ti wá pè ó ráwọn ọmọ ọba ẹ̀rú sí i. sọ́dẹ̀ sọ́dẹ̀ máa bọ̀ ọ̀rẹ́ ọdún máa bọ̀ fọ́ orí kí mo ṣe kí ni mo ṣe kí máa mú mẹ́jọ ni mi. sọ́dọ̀ sọ́dọ̀ mọ̀mí sọ́dọ̀ this way this way this way bọ́lẹ̀ this way. dáàdì ṣọlá dáàdì ṣọlá. mo ń gbọ́ ẹ̀ náà. ṣé kò wá fún yín sí. ṣẹ́rí bíi tí ẹ bá ilé ayé ọmọ yín dé èmi bílí pé tí òbí méjì bá wà ó yẹ ká pẹnupọ̀ ká bọ́mọ sọ̀rọ̀ àwọn Yorùbá ní pé kọ́ ọmọ rẹ kí ó lè fún ọ nísinmi àmọ́ ẹ̀ ẹ̀kọ́ ṣọlá tí wọ́n fẹ́ bá ṣọlá sọ̀rọ̀ ẹni oúnjẹ ayé orí ẹ̀ ṣẹ́ribi ayé orí ẹ̀ ṣẹ́ribi tó lè dẹ̀sí ṣé ẹ ti rí gbogbo ẹgbẹ́ yín wọ́n rán ọmọ lọ sí Amẹ́ríkà wọ́n rán ọmọ lọ wọn sí London bọ̀tẹ̀yìn ti yín ọgbà ẹ̀wọ̀n lẹ́rán ọmọ lọ sí. arábìnrin abala bìtádé mo fẹ́ ìsinmi fórí mi o ní nǹkan tí mò ń forí mi rò má tún a máa dákun problem mi ah wọ́n bá rán ọmọ lọ sí amẹ́ríkà tán àwọn èèyàn wọn lọ́mọ ṣé à ń jẹ wá ń bí ni and by way nǹkan tó ṣẹlẹ̀ yìí kì í ṣe dúdùn nù tèmi náà and by way nǹkan tó ṣẹlẹ̀ sísìn èyí tó wọ́ọ̀sì jù ẹ lọ ti ṣẹlẹ̀ sí rí ìgbà tán tó tán mu fún murder case ṣé bí èmi èmi ni mo mọ bí mi ṣe gbà nínú nínú problem yẹn àìmọ́ mọ iye eré tí mo sá kó tó di pé ó jáde kò ní kéèsì tó wà yẹn mo dẹ̀ mọ iye tó bọ́ lápò mi ká má ti wá sọ wọn kò mọ àwọn arm robbers eh? allegation lásán ni suspect lásán ni sọ́sọ́ pé òun ló lọ rọ́ọ̀bù ni ẹ́ ẹ̀sọ́ tó kí la sọ ṣé mo sọ pé mi ò ní gbàjáde ni ọmọ tèmi ò ní ṣẹ̀wọ̀n nítorí pé atẹ́gùn kì í ṣẹ̀wọ̀n bẹ́ẹ̀ ni mo sọ atẹ́gùn ò ní ṣẹ̀wọ̀n àyè nǹkan tó wó bá ṣe ti ni ilẹ̀ ló máa gbé èmi yìí mo mọ̀ wípé ṣọlá tà ń sọ yìí ṣọlá ọmọ mi kò ní ṣe ẹ̀wọ̀n àti pé tí ò bá sí alákọ̀rí títí ẹ̀ náà kí ló ń wá kiri kí ló ń wá kiri ṣé owó ló béèrè lọ́wọ́ mi tí mi ò fún ni tóbi pé o máa lọ jọyìn irú àwọn ọmọ òṣì tó lọ ń tẹ̀lé yẹn. mo ti gbọ́ yín o bàbá olówó ṣe ibi tẹ́yìn méjèèjì bá bá ilé ara yín dé á tó yín sí ẹ ṣàlọ yọ ọmọ ti tèmi fún mi ṣe ti gbọ́ kẹ́ ẹ bá gbọ́ ọmọ tèmi ńlẹ̀ fún mi bí bẹ́ẹ̀ kọ́ ilé ò ní gbẹ̀mí àtẹ̀yìn. kí o gbọ́ kémi lọ gbọmọ ẹ jáde fún ẹ ara nǹkan tá à ń sọ yìí o ò ní o ò ní yú ẹsẹ̀ sẹ́ta níbi tó wà yẹn wà á máa yẹ ní máa máa sáré ẹ̀ káàkiri wà á sọ ẹ tán gbẹgbẹgbẹgbẹgbẹ kí wàá ni kí wàá ni ṣé mi ló ń kẹ́yìn sí ẹ ṣé ibi tó wá fẹ́ sùn nìyẹn ni. wọ́n máa kẹ́yìn sí mi ni àbí owó ní gbogbo pálapàla yìí. ẹ ẹ ẹjọ́ a ò wá síbí fún bleed iṣẹ́ tíjọba gbé wá fún wa pé ká wá jẹ́ òun làwa jẹ́ ń bí ẹ mọ̀ yìí pé òfin tuntun tí IG ṣẹ̀ṣẹ̀ fi sílẹ̀ pé ẹnikẹ́ni tí a bá ti rí àṣẹ hard criminal tá a bá ká ìbọn mọ́ lọ́wọ́ tá a bá ti ń rí báyìí ká má gbé lọ síbi kankan ilé bàbá ẹ̀ ní ká wá pa sí ìdí ni tá a fi gbé ọmọ yín wá síbí ẹ jọ ẹ má fi ọwọ́ kan. Man ẹ má jẹ́ kí n sí ọ̀pá o Please, we can settle this amicably. ẹ má jẹ́ kí n sí ọ̀pá o mo fi ọlọ́wọ́ bá bẹ̀yìn. ẹjọ ẹjọ àbúrò mi ni. ẹjọ ẹjọ Officer, sir, we can settle this. Officer, Yeah!

ẹ gbà mí kí ni Ṣọlá ṣe. ọ̀rọ̀ Ṣọlá ti sún mi pátápátá dìgbò tí Ṣọlá fi náwó kò yé mi mọ́. kí ọmọ mi mú five hundred thousand jáde nílé láàárín ọjọ́ mẹ́ta á bẹ̀rẹ̀ tán. ẹ wò lélẹ̀ tó tẹ̀ tí wàá ṣe tó tẹ̀ wàá dùn mí jù ni wọ́n sanwó ọjà kan fún mi one million Ṣọlá dẹ̀ wọnú wardrobe mi ó dẹ̀ bí owó ó dẹ̀ nà tán láàárín ọjọ́ méjì. ìyá Ṣọlá ah ẹsẹ̀ òkú mẹ́rù bà mí sílẹ̀ àyà mi jápa ọmọ àyà mi sọ́ọ̀kì níbi ẹ̀ dérí sọlá mi kí ló ṣe sọlá sọlá ó mú five hundred ọ̀nà láàrin ọjọ́ mẹ́ta ó mú one million ọ̀nà láàrin ẹ náà pàṣẹ mọ́mọ́ yìí lára ọmọ olówó ni ẹ̀jẹ̀ kọ́ bá inú ọmọ bọ́lá ń lé mi sọlá. ẹ wo ìnákùnà yìí ti pọ̀ jù hmm. ó máa ta lé mọ́ mi lórí tó bá yá ẹ̀ ṣàánú mi. bẹ́ẹ̀ fẹ́ gbọ́ èso ojú olè lójú sọlá sọlá àsọ nílé talé ó ń yọ sọlá ìlọrin ni ọmọ bọlá ńlẹ ní sọlá ẹjẹ kó bá iná wọ àárín ẹgbẹ́ rẹ̀ náà ń gbòòrò. sẹ́mi èè sọ̀rọ̀ sí ọmọ náwó ọmọ náwó ń bì ṣe yọ ń bá yẹn ṣé ń bá yẹn dọ̀rùn sáyẹn ládàá ni. ọmọ kan tí mo tẹ̀ wá rí yín fún hmm. bóyá lè níbi tẹ́ máa mú mi lọ tí wọ́n lè ṣe kí wọ́n gba ìwọ̀n àpàlọ́wọ́ sọlá ó ti pọ̀ jù ó ní kọ́kọ́ ni bàbá ìbí. kí n bá gbọ́ iye kí n bá níbi mo lè mú yín lọ rè hmm. lérí bó ṣe náwó kó dínkù. bẹ́ẹ̀ ni mà. ọ̀rọ̀ rẹ o kí ni jáde sọlá ń náwó jù ìbúrú kéwù bá kọ́ kíkọ̀ bá kọlẹ̀ ó níbi ọ̀tún gbé sí wọ́n bá ti jẹ́ orin fẹ́ẹ̀rẹ̀ ni àárín sí ọlọ́run á sì gbogbo abẹ́ mi ìrì burúkú lójú ọ̀fọ̀ o ọ̀ràn lè mi fi rí o ní ìrì burúkú ni kọ́ mọ bó òbí rẹ̀ náà wò ó àmọ́ abẹ́ ti dandan pé ẹ máa jáde sí kọ́mọ̀nàwó tó bá dọ̀la. sáàmì wo ni kòkó ni kí wá bá yẹ lé. wọ́n bá tó bí aago mẹ́sàn-án dọ̀rọ̀ là. Hmm, bàbá ìdọ̀rí ni mo wá o lórí ọ̀rọ̀ rẹ̀ ni mo fẹ́ rí. kẹ́ ẹ bá ń gbọ́ rẹ̀ méjì bíi ọmọ ìyá èmi pẹ̀lú rẹ̀ yìí ó pé a ti jọ wà gbogbo ń bá èdè bá láyè ọjọ bá a ni ọlọmọ ẹka burú bá a ah mi mọ orun tó lè dé bá a tẹ kàn mí ẹ̀yin àgbà náà lẹsẹ pa lówe ẹ kó tútù bá ń papá kan rẹ ẹ yóò jọ ń pani ni pàtàkì jùlọ ojútọ̀ rẹ mi lóde lánàá kó n tàn bá ní tìjú òun gan lójú tì ẹ ìṣòro kan ń dà láàmú ó nira wo ẹnu oníkan láti ń gbọ́pọ̀n ṣàlàyé fún bàbá. ìyáàfẹ́ ọlágbára o ṣé bójú ṣe rí rèé tá a fi jobi lọ́jọ́ ẹ̀ ah, ah, tí kálẹ̀rẹ́ rẹ ò ní ìṣòro kan àbí kejì ọ̀ọ́ni lọ́dọ̀ mi látijọ́ ọjọ́ yìí. ẹ mọ̀ bínú bàbá èmi náà mọ̀ òkè ilé ìjẹ kárí tọ̀hún kí láàjẹ tólúwa rẹ̀ ń bá káyìí náà mọ bó ṣe ń lọ ẹ mọ̀ bínú máa ṣàtúnṣe ṣe ti gbọ́. ẹ sáàmù ọ̀rán ti pé ẹni táwọn bá fẹ́ lé rẹ̀ ń jí o ẹ̀yin arábìnrin mò ń gbọ́rọ̀ rẹ̀. ẹ wo bàbá torí ọmọ mi mo ṣe wá ó ń fi ìnákùná ó fi ń da èmi àtọkọ mi láàmú kò dé pé méjì lọ́wọ́ mi ojú kan ẹ̀pọ̀ ojú kan èrè kò ní wájú kò ní lẹ́yìn ìnákùná ọmọ mi ti pọ̀ tó yẹ pé tó bá gbé owó jáde kó gbé one million jáde láàrin ọjọ́ mẹ́ta ọmọ mi máa náwó tán èmi wọ́n rò pé tó bá ń ba lọ báyìí kó má lọ pa èmi ò dẹ̀ fẹ́ fojú sunkún ọmọ mo ṣe fi ọ̀rọ̀ yẹn tọ́ ìyá Kọ́lápọ̀ létí wọ́n dẹ̀ ní àwọn ní kan nígbẹ́jọ́ nǹkan tí wọ́n fẹ́ kẹ́ ṣe fún mi ni pé ẹ bá mi yọ ìnákùná kúrò lójú ọmọ mi ẹ jọ torí Ọlọ́run. ṣé kò jù báwọn lọ. bẹ́ẹ̀ni. ìhun kéré ká ti yan gbogbo ìnákúnà káyọkò ní ojú rẹ̀ àmọ́ ìròtọ́ láyà fẹ̀mọ́ lára ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà yóò ná lówó tó pọ̀. bí èrò bá kù. ẹ nàwó torí á ra àwọn oríṣiríṣi nǹkan tá a fi pè lo gbogbo ohun tá a lò fún yóò ná tó owó pọ̀ o. bí èrò ní tẹ́gbẹ̀rún márùn-ún. kí ló ń jẹ ẹgbẹ̀rún márùn five thousand. ẹ wo màá fún yín fifty thousand naira. èló ní gẹ́gẹ́ ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta. tó tó báwo ni ẹ̀yin abalabitẹ dé arábìnrin ẹ̀yin kí ẹ tó kò ń ó ní fún yín tí n bá ti fún yín ẹ bá ti délé ṣé ìmọ̀ mọ́gì. yóò bá mọ ọmọge yóò mọ ọmọ tí. bẹ́ẹ̀ ni bàbá. tẹ́ ẹ bá ilé bu ẹbí tíntínní sínú ọtí rẹ̀ ẹ gbàgbé bẹ́ẹ̀ bá fún lóyún báyìí ìgbà míì yóò lòun ò fẹ́ ìsinmi tó wọ́n fowó sí ẹ̀ tó dé mọ́ ń bọ̀. ẹ ṣe máa ẹ ṣe máa ó máa ṣe gbogbo rẹ̀ yóò bá fowó rẹ̀ sí ló bá máa. mọ́mí sọlá má bí a ṣe ń fi àdúrà jagun lórí ọ̀rọ̀ ọmọ yín amómirí yípẹ̀yìn lẹ́fà á nǹkan tó wà lẹ̀. èmi bíi ti báwo mà. bí ìgbà pé ńṣe lè mú ẹjọ́ yín ẹ lọ́ọ́ fi lọ ènìyàn ká tó wá lọ mú ẹjọ́ ẹni lọ ẹlòmíràn. wọlọ kí ni mo fi sórí lọ́dọ̀ rẹ̀ ràn mí lọ́wọ́ ayé ìṣòwò bá mi ṣe yè ayé ìṣòwò owó ìṣe ìrànlọ́wọ́ rẹ̀ ah, ó dá ìbòrò báwo wí sọ́kọ̀ rẹ̀ kọ́kọ́ rẹ̀ ràn mí lọ́wọ́ iye ìsanwó lọ́wọ́ ọkọ òun náà kí mo ṣe mọ̀ owó ìra ó wà ńlẹ̀ ni àbí mo ṣẹ̀ ni mi ṣẹ̀ mi ṣẹ̀ ìkànwó kọ́ ràn mí lọ́wọ́ ni òun rè ní ìsìn òun lánìdì ìrànlọ́wọ́ mi àbí tàbí kí n mú jáde torí ọmọ kómínáwó nàkùnà tèmi náà láì mi lè mú jáde sẹ́mi ní ìdọ́yìn burúkú àwọn mi ní í bẹ́ẹ̀ mi ní pẹ̀lú ọ̀bọ̀jáwùrà máa mú jáde máa ṣe tèmi fọlọ́n máa ṣe tèmi máa mú jáde kó bá wù kó ràn mí lọ́wọ́ kó bá wù kó ràn mí mi á ṣe tèmi. ìyá wa tí n bá gbọ́ yìí ní ọmọbìnrin tó ń sọ̀rọ̀ hmm. gbogbo bó ń bára lọ sọ́dọ̀ rẹ̀ kò ràn án lọ́wọ́ ó ní kó mú un wá sọ́dọ̀ ẹni tí ó bọ̀hùn sí òun òfin ní mọ ọmọ òun ń ná lógúnlógún ó ń ná

èbúrú mo láàrò pápápá mi mi gbọ́dọ̀ lọ ní mo sàn kí mo kíkan kí ni mo ní lẹ́yìn sí mo fẹ́ kọ́ yàrá tẹ́lẹ̀ dé sẹ́ẹ̀rí ní kòríta àbí dé ni mo fẹ́ kẹ́ ẹ bá mi ṣe kù yóò mi mú five hundred thousand omi náà tán níjọ́ méjì ìjọ́ mẹ́ta ojúmọ́ mo fẹ́ kọ́ máa ná tán bọ́wọ́ rẹ̀ bá ba one million kó mú five million kó ná tán jọ kan oṣù kó ṣe títí kó ta lé mọ́ lórí kó ta mọ́tò mọ́ lórí kó fi hàn lógbòlógbòlógbòlógbò báyìí kí ẹ náà mọ̀ bí ẹ̀ da kó yẹn ra nípò aláìní kí ẹ rà nípò mi bí èmi ṣe ń tọrọ kí ẹ sì kó mi bẹ́ẹ̀ mo fẹ́. ọyẹ mi sọrí ibi tó ọ̀ràn mi dé wọn ò jẹ kọjá ibẹ̀ ẹ̀yìn bọ́sẹ̀ wà ń èmi ò fọmọ òun wọn ò fi ṣàgbàná fún ìdílé wọn bẹ́ẹ̀ ni débi pé oore tí wọn ò ṣe fún wọn wọn ò padà kábàámọ̀ ni mọ́ ọ lọ́lé ṣó o ti gbọ́ mọ́ ọ lọ́lé ó gbúrò gbọ́ hmm. ọmọ mi-ín mọ́ ọ lọ́lé àgbúrò gbọ́ ẹ náà ṣe àgbádùn mi kí bá ti mú dọ́dọ̀ rí ẹ mọ̀ ṣe bíbí mo ti dé bẹ́ẹ̀ o ẹ̀sìn àdédé lọ́jọ́ rọ̀. ìyá kọ́lá pọ̀ ẹni agbójókun ló máa jọ ẹni àgbà yorùbá náà ti sọ̀rọ̀ wọn ní kòkòrò tí ń jẹ ẹ̀fọ́ inú ẹ̀fọ́ ló wà ìyá kọ́lá pọ̀ tí mo mú ní ọ̀rẹ́ tímọ́tímọ́ olùdámọ̀ràn mi ẹni tí mo gbé gbogbo ní ayé mi lé lọ́wọ́ òun ló ń ṣe ọmọ mi ó ti dáa mọ́mí sọlá ẹ má ké mọ́ ọlọ́run kò ní pa yín lẹ́kún mo kàn fẹ́ kẹ́ mọ̀ wípé ìyá jẹ́ ẹ̀kọ́ fún gbogbo obìnrin bíi ti yín tó jẹ́ pé gbogbo ọ̀rọ̀ inú ilé wọn ló máa ń mú lọ mú lọ ènìyàn wọ́n máa lọ tò káàkiri kò kí sí gbogbo ọ̀rọ̀ láyé ó yẹ kéèyàn máa sọ kiri gbogbo aláǹgbá ló danú délẹ̀ àmọ́ èyí tó rí fọ́ bẹ́ẹ̀ la àmọ́ èyí tí nírun. Ah, ẹ má máa fi ẹjọ́ yín sùn káàkiri ẹ ṣe ìyá jẹ́ kọ̀ọ̀kan ẹ ṣe máa àlàáfíà fún yín ìwọ kọ́ ló dá gbogbo sílẹ̀ èmi gangan ló pẹ́ dá tó dá gbogbo ilé sílẹ̀. ṣífù ni mo bèrè. láti bọ̀. ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ mi tímọ́tímọ́ òun ló ní kí n wá ròhun láàárọ̀ yìí. wọn sílé wọn ti jáde. ah madam ẹ wo ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wá òun ló sọ wípé kí wọ́n rò òun láàárọ̀ yìí eh, by ten eh, náà iṣẹ́ ìkọjá ni i'm sure wọ́n máa wọ́n máa wà lé ẹ bá ń wò wọ́n. ẹ wo wọn ti travel mi ṣáà lè máa parọ́ fún yín. ó travel. Ah, wọ́n lọ kí ni gbogbo jágbajàgba tó ń ṣẹlẹ̀ sí mi eh? ìgbà tó mọ̀ pé òun ò ní sí ilé kí ló jẹ́ kí n kàn máa kí n kàn kí n kàn kí n kàn bá ságbàsúlà wá sílé wọn fún lẹ́yìn tí mo rò bóun ló máa yọ mí nínú ìyà àti tí mo wà ah, ìgbà wa ni gbogbo ilé ìfẹ́ stop wọ lọ. ẹ wo ẹ má jẹun parọ́ fún yín àwọn fáráhàn lọ ní kí n sọ fún yín pé àwọn ò sí nílé. ẹ wá ṣe fẹ́ kó bá mi ni ṣe fẹ́ lọ bá wọn nù lé ni. ó ní kó sọ fún mi pé wọn ò sí nílé. wọn ní kí n sọ pé àwọn ti travel. Ah, ẹ wo ẹ mo mọ bí ṣe máa mú wálẹ̀ ẹ jẹ́ kí. ẹ wá ṣé fẹ́ kó bá mi ni. ẹ wọ ẹ má jẹun parọ́ fún yín wọ́n ń rí yín gbà tẹ́ ẹ̀ ń bọ̀ wọ́n dẹ̀ ní kí n sọ wípé àwọn ò sí nílé. advice tèmi máa fún yín ni wípé ọlọ́run àjẹ́ kẹ́ ẹ rí ń bò mí it's better for you kẹ́ ẹ máa lọ síbò mí ọlọ́run àgbàkóso. pàánù lè bẹ̀rẹ̀. ó dàbọ̀. Baba, ṣe rí gbogbo nǹkan tẹ̀ ń sọ yìí ó máa difficult díẹ̀ máa difficult ṣé kò sọ́nà àbáyọ mi tẹ́ lè fi ràn mí lọ́wọ́ lórí ọ̀rọ̀ olówó dé ẹ wò ó ẹ má jẹ́ ìpurọ́ fún yín ìyá mú mi ni o ìyá yìí ti pọ̀ jù ó jọ. ṣebí mo wí fún ọ pé nínú àwọn ọmọ rẹ ìkan ń bẹ nínú wọn ọmọ ológo ni èyí ọkùnrin ológo ọmọ ni ẹ mọ̀ sí ní tí ojú bá ń kàn ọ́ kó jẹ́ ká yá oògùn ọmọ òun lò ká yá lò fún ọ kó o sì lò fúngbà díẹ̀ náà. ẹ máa yá oògùn ẹ lò fún mi ẹ ṣe èèyàn tó ń bọ́rọ̀ ògólógò ni because kò kò kò fẹ́ yé mi o. ẹ wo àwọn ìyá mi ọ̀pàkẹ́ ọ̀làkẹ́ alágogo dẹ alógbà aṣọ mọ́ balẹ̀ wọ́n máa ń gbògo ológo fẹ́ lòmíì á gbògo là á gbè fún ọ ni ọ sì lò fúngbà díẹ̀ náà. Ah ẹ máa dá padà. kò sí tó ṣeé ṣe á ṣe ni. that's all right that's all right because eh, nǹkan tó ń happen sí mi right now kò ń ṣe nǹkan tó bójú mu ẹ wò ó fẹ́ lówó yìí mo ṣe tán àti ṣe. níwọ̀nba àgbà tó ti gbà pé ọ̀ ṣe bá wọn ìkìlọ̀ kan wá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o sórí ọmọ tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ń bá bá fi lè gbé ògo rẹ̀ ká gbélé lọ́wọ́ o gbọ́dọ̀ tọ́jú rẹ̀ dáadáa o ṣètọ́jú rẹ̀ dáadáa o. bàbá ṣùgbọ́n ọmọ mi ni àbí ṣọlá kọ́ ni ẹ wò ibi tí máa kẹ́ dé màá jẹ́ kí gbogbo èèyàn mọ̀ pé n fẹ́ kẹ́ lákẹ́bàjẹ́ n tẹ̀ máa kẹ́ lákẹ́bàjẹ́ ni ẹ fi yẹn lẹ̀ mi ò ní tọ́jú ta ni ṣebí èmi ni mo bí blood mi ni. kìlọ̀ ẹlẹ́ẹ̀kejì sórí ọmọ òun ò gbọ́dọ̀ ṣáájú rẹ̀ kú gbogbo ọ̀nà ló gbọ́dọ̀ gbà tó fi ní rí ku ọmọ nítorí bọ́mọ bá fi lè ṣáájú rẹ kú ìjọ náà nìwọ náà ó tẹ̀lé. tọ́tẹ́ lè ṣáájú mi kú ṣé bẹ́ẹ̀ mi ni bàbá ẹ̀ bàbá ló kọ́kọ́ máa ń kú kọ́mọ tó kú bó ṣe máa bó ṣe wà nìyẹn ẹ wò ó kò lè ṣáájú mi kú ẹ jẹ ẹ bá mi ṣe kínní ẹ jọ. gbogbo yẹn kéré àní fẹ́ lówó ìyà yìí pọ̀ ìyà yìí ti pọ̀ jù. ìyẹn ti di ṣíṣe àwọn onílé ó bá wa ṣe ẹjẹ àwọn onílé ẹjẹ àwọn onílé lọ. Yeah.